johanu orí ogún. ní ijọ́ kìíní ọ̀sẹ̀ ní kùtùkùtù nígbà tí ilẹ̀ kò tí ì mọ́ ni maria magdalene wá sí ibojì ó sì rí i pé a ti gbé òkúta kúrò ní ẹnu ibojì nítorí náà ó sáré ó sì tọ̀ símónì pétérù wá àti ọmọ ẹ̀yìn mìíràn náà ẹni tí jésù fẹ́ràn ó sì wí fún wọn pé. wọ́n ti gbé olúwa kúrò nínú ibojì àwa kò sì mọ ibi tí wọ́n gbé tẹ́ ẹ sí. nígbà náà ni pétérù jáde àti ọmọ ẹ̀yìn mìíràn náà wọ́n sì wá sí ibojì àwọn méjèèjì sì jùmọ̀ sáré èyí ọmọ ẹ̀yìn mìíràn ni sì sáré ya pétérù ó sì tètè kọ́ dé ibojì ó sì bẹ̀rẹ̀ ó sì wo inú rẹ̀ ó rí aṣọ ọ̀gbọ̀ náà lélẹ̀ ṣùgbọ́n òun kò wọ inú rẹ̀ nígbà náà ni simoni pétérù tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ dé ó sì wọ inú ibojì ó sì rí aṣọ ọ̀gbọ̀ náà lélẹ̀ àti pé gèlè tí ó wà níbi orí rẹ̀ kò sì wà pẹ̀lú aṣọ ọ̀gbọ̀ náà ṣùgbọ́n a ní ibì kan fún ara rẹ̀ nígbà náà ni ọmọ ẹ̀yìn mìíràn náà ẹni tí ó kọ́ dé ibojì wọ inú rẹ̀ pẹ̀lú ó sì rí i ó sì gbàgbọ́ nítorí pé wọn kò sá tí ì mọ ìwé mímọ́ pé òun kò lè ṣá máa jíǹde kúrò nínú òkú bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹ̀yìn náà sì tún padà lọ sí ilé wọn ṣùgbọ́n Maria dúró létí ibojì lóde ó ń sọkún bí ó ti ń sọkún bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ ó sì wo inú ibojì ó sì kíyèsí àwọn áńgẹ́lì méjì aláṣọ funfun wọ́n jókòó ọ̀kan níhà orí àti ọ̀kan níhà ẹsẹ̀ níbi tí òkú Jésù gbé ti sùn sí wọ́n sì wí fún un pé. Si obìnrin yìí èéṣe tí ìwọ fi ń sọkún. ó sì wí fún wọn pé. nítorí tí wọ́n ti gbé olúwa mi èmi kò sì mọ ibi tí wọ́n gbé tẹ́ ẹ sí. nígbà tí ó sì ti wí èyí tán ó yí padà ó sì rí jésù dúró kò sì mọ̀ pé jésù ni jésù wí fún un pé. obìnrin yìí èéṣe tí ìwọ fi ń sọkún ta ni ìwọ ń wá òun ṣe bí olùṣọ́gbà ní í ṣe ó wí fún un pé. alàgbà bí ìwọ bá ti gbé e kúrò níhìn sọ ibi tí o gbé tẹ́ ẹ sí fún mi èmi ó sì gbé e kúrò. jésù wí fún un pé. màríà. ó sì yí padà ó wí fún un pé. rábọ́nì. èyí tí ó jẹ́ olùkọ́ni. jésù wí fún un pé. má ṣe fi ọwọ́ kàn mí nítorí tí èmi kò tí ì gòkè lọ sọ́dọ̀ bàbá mi ṣùgbọ́n lọ sọ́dọ̀ àwọn arákùnrin mi sì wí fún wọn pé èmi ń gòkè lọ sọ́dọ̀ bàbá mi àti bàbá yín àti sọ́dọ̀ ọlọ́run mi àti ọlọ́run yín. Maria Magdalene wá ó sì sọ fún àwọn ọmọ ẹ̀yìn pé òun ti rí Olúwa àti pé ó sì ti sọ nǹkan wọ̀nyí fún òun lọ́jọ́ kan náà lọ́jọ́ ìkíní ọ̀sẹ̀ nígbà tí alẹ́lẹ́ tí a sì ti ti ilẹ̀kùn ibi tí àwọn ọmọ ẹ̀yìn gbé péjọ nítorí ìbẹ̀rù àwọn Júù bẹ́ẹ̀ ni Jésù dé ó dúró láàrin ó sì wí fún wọn pé. àlàáfíà fún yín. nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán ó fi ọwọ́ àti ìhà rẹ̀ hàn wọ́n nítorí náà ni àwọn ọmọ ẹ̀yìn yọ̀ nígbà tí wọ́n rí Olúwa nítorí náà Jésù sì tún wí fún wọn pé àlàáfíà fún yín gẹ́gẹ́ bí baba ti rán mi bẹ́ẹ̀ ni èmi sì rán yín. nígbà tí ó sì ti wí èyí tán ó mí sí wọn ó sì wí fún wọn pé. ẹ gba ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tí ẹ̀yin bá fi jì á fi jì wọ́n ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tí ẹ̀yin bá dá dúró á dá wọn dúró. ṣùgbọ́n Tómásì ọ̀kan nínú àwọn méjìlá tí à ń pè ní dídímù kò wà pẹ̀lú wọn nígbà tí Jésù dé nítorí náà àwọn ọmọ ẹ̀yìn yòókù wí fún un pé. àwa ti rí Olúwa. ṣùgbọ́n ó wí fún wọn pé. bí kò ṣe pé mo bá rí àpá ìṣó ní ọwọ́ rẹ̀ kí èmi kí ó sì fi ìka mi sí àpá ìṣó náà kí èmi kí ó sì fi ọwọ́ mi sí ìhà rẹ̀ èmi kì yóò gbàgbọ́. lẹ́yìn ijọ́ mẹ́jọ àwọn ọmọ ẹ̀yìn sì tún wà nínú ilé àti Tómásì pẹ̀lú wọn nígbà tí a sì ti ti ilẹ̀kùn jésù dé ó sì dúró láàrin ó sì wí pé. àlàáfíà fún yín. nígbà náà ni ó wí fún tọ́másì pé. mú ìka rẹ wá níhìn kí o sì wo ọwọ́ mi sì mú ọwọ́ rẹ wá níhìn kí o sì fi sí ìhà mi kí ìwọ kí o má ṣe aláìgbàgbọ́ mọ́ ṣùgbọ́n jẹ́ onígbàgbọ́. Tomasi dáhùn ó sì wí fún un pé. olúwa mi àti ọlọ́run mi. Jésù wí fún un pé. nítorí tí ìwọ rí mi ni ìwọ ṣe gbàgbọ́ alábùkún fún ni àwọn tí kò rí tí wọ́n sì gbàgbọ́. ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí ṣùgbọ́n wọ̀nyí ni a kọ kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé jésù ní í ṣe kristi náà ọmọ ọlọ́run àti ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní ìyè ní orúkọ rẹ̀